الحمد لله الحمد لله الواحد الأحد خالق السماوات والأرض والخلائق كلهم وأشهد أن لا إله إلا الله وحده لا شك له الملك الحق المبين وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله nínú على يد سنة النبي صلى الله عليه وسلم تتنسفها tó بي لايتي سري اتبوتي وناني حديث كانت ولاتي ودو قتادة ابن النعمان رضي الله عنه ولا نبي محمد صلى الله عليه وآله وسلم وني إذا أحب الله عبدا حماء الدنيا حماء الدنيا كما يظل أحدكم يحمي سقيمه الماء رواه الإمام الترمذي بسند حسن أو بسند صحيح قال النبي صلى الله عليه وآله وسلم oni tí ọlọ́wọ́n bẹ́ẹ̀ lé dáa bá nífẹ̀ẹ́ sí ọ̀kan nínú àwọn ẹrú rẹ̀ ọlọ́wọ́n a máa gbé ilé ayé jìnnà sí i gẹ́gẹ́ bí ọ̀kan nínú wa bá ti ṣe máa gbìyànjú lọ́pọ̀lọpọ̀ láti rí i pé aláàárẹ̀ wa agbómi jìnnà sí i ní ìgbà tá a bá máa pé omi léṣe léṣe kódà kó sì pọ́n gbẹ́ngbẹ́ kómi ó sì máa wú mu wọ́n ti sọ fún wa ẹni tí ń bá ní tọ́jú rẹ̀

gbogbo ẹrù ilé ayé ohun ìgbádùn ilé ayé ìdẹ̀ra ilé ayé ò ní jẹ́ni tó ṣe wípé ọ̀nàwọ́ ọwọ́ rẹ̀ kan gbogbo bó bá ṣe nàka sí ọkàn lè máa rí i ṣùgbọ́n ọ̀rẹ́ ò ní tó nítorí pé ọlọ́run ọba fẹ́ràn rẹ̀ kò fẹ́ ọ fún aburú tí nǹkan ilé ayé máa bí fún yàn kò fẹ́ àìda eléyìí tí nǹkan ilé ayé tí máa sún yàn kàn wọ́n máa wá lérò ike bó tiẹ́ ti ṣe jẹ́ nínú ilé ayé yìí báwo ni òtí ṣe jẹ́ tiẹ́ dà nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa rere lóró rọ̀ ọ́ tí ò fi já wípé ọwọ́ rẹ tó àwọn nǹkan tó ń rí nínú nǹkan ilé ayé tí ìwọ náà fi lè dédìí àwọn nǹkan tó ń gba nípa rẹ̀ nínú àwọn nǹkan àgbádùn ilé ayé. bákan náà anabi sallallahu alayhi wa alihi wa sallam ó tún fi àpèjúwe kan lélẹ̀ àpèjúwe tá a fi mà báwo ni ilé ayé ti ti jẹ́ lẹ́gbẹ̀ẹ́ alqiyama ilé ayé ò já máa kankan nǹkan bíntín lásán jábútẹ́ tí ò já máa kankan ni ó wá nínú ẹgbàá wọ̀rọ̀ láti ọ̀dọ̀ Qais ibnu abi Hazim ó ní sami'tu musturidan أخا بني سهر مقول لا تدعو مصوري تدعو ما يا أوا أما فهر يقول قال رسول الله صلى الله عليه وآله وسلم قال نبي وايكاتي ولا لهم بقوم بوصيك والله ما الدنيا في الآخرة إلا مثل ما يجعل أحدكم إصبعه هذه وأشار يحيى بالسبابة في اليم فلينظر بما يرجع فلينظر بما ترجع رواه الإمام مسلم قال النبي صلى الله عليه وآله وسلم قل مفي الله وبابورا ilé ayé tẹ rí yìí tá a bá wò sí ọ̀run kọjá máa ń kankan àpèjúwe rẹ̀ dà gẹ́gẹ́ bíi kéèyàn kí ọmọ àká rẹ̀ yìí kó kì í bọnú omi òkun Yahya ọ̀kan nínú àwọn ẹni tó gba ẹgbàá wáyé wa òun wá mú ọmọ àká àfábẹ́lá rẹ̀ ó fi ṣàpèjúwe ọlọ́mọ àká tánàbí sallallahu alaihi wasallam ń wé nìí. àpèjúwe ilé ayé sí ọ̀run ó dà gẹ́gẹ́ bí kí wọ́n mú ọmọ àká rẹ̀ yìí èyí tí í ṣe ìfábẹ́là kọ́ wá kìbọ̀ ní òkun falyanzur wá wò kí ni nǹkan tí ọmọ àká rẹ̀ tó lè dínkù nínú omi òkun bí ilé ayé ò ti ṣe jámà kankan nù lẹ́gbẹ̀ẹ́ ọ̀run ó tún máa ṣe pé gbogbo ẹrù ilé ayé gbogbo káyà rẹ̀ gbogbo ọ̀ràn rẹ̀ gbogbo pàǹtí gbogbo ẹrù rẹ̀ kò jámà kankan lẹ́gbẹ̀ẹ́ ọ̀run àfi bí ẹni kí ọmọ àkàbọ̀ ní òkun kí lọ́ wá rò pọ́ ọmọ àká rẹ lè dínkù nínú omi òkun kò lè dín kankan kù ẹgbẹ́ alimami nawawi rahimahullah ó ní àpèjúwe tí anabi sallallahu alaihi wasallam fi lélẹ̀ yìí ó ń ṣe àpèjúwe báwo iná lọ́jọ́ ilé ayé ti ṣe kúrú lẹ́gbẹ̀ẹ́ ọjọ́ ti ọjọ́ tí ó dé lẹ́yìn gbé alkiyama bí ó ti ṣe máa lọ gbére kése tí ò lópin ṣùgbọ́n ọjọ́ tí lẹ́yìn ó ní bẹ̀rẹ̀ ó ní láti lópin. bákan náà bó ti ṣe jẹ́ pé ilé ayé yọ padà parẹ́ yọ parun jọ kan ṣùgbọ́n alkiyama kò ní parẹ́ kò ní parun. gbogbo gbádùn ilé ayé gbogbo nǹkan mèremère ti ń bẹ́ńbẹ́ kò ní máa bẹ́ńbẹ́ láéláé yọ padà sàǹgbà kan náà ni ṣùgbọ́n ìgbádùn ìdẹ̀ra eléyìí ti ń bẹ nínú ọgbà àlùjẹ́nà kìí tán o yọ máa bẹ lọ ní gbére kése ìdí nì tó fi jẹ́ pé àpèjúwe ń dà gẹ́gẹ́ bí àpèjúwe ẹni kí ọmọ akẹ́yọ̀ kan bọ́nú omi òkun lérò pé òun fẹ́ dín omi òkun kù kí ló lè rí mú jáde ń bẹ́ẹ̀ kò lè rí nǹkan kan mú jáde nínú omi òkun bẹ́ẹ̀ ni tá a bá sọlé ayé sínú ọ̀run kọjá máa kankan lẹ́gbẹ̀ẹ́ ti ń bẹ khayrun laka minal ula dájúdájú ọ̀run lóore fún ọdílé ayé yìí lọ ní ń bẹ lọ́dọ̀ Ọlọ́run tó fi pamọ́ sílẹ̀ di àwọn ẹrú rẹ̀ tó gbélé ayé sìn ọ̀pọ̀ ọjọ́jú ó wúlò ọkà màmá ó tóbi ọkọjá gbogbo pàtí àti dọ̀tí eléyìí táǹkójọ nílé ayé yìí torí di eléyìí báwo wá ni lẹ́yìn tá a ti rí nínú alukur'an tààtúrí nínú súnà anábì sallallahu alayhi wa alihi wa sallam pé ilé ayé yìí báyìí ibìkan ni tó ṣe é pé ọ̀rọ̀ rẹ̀ kìí ṣe nǹkan kan tó lọ tọ́jẹ́ bàbàrà kìí ṣe ń tọ́yẹ ká wà máyà nǹkan kan ni tó ṣe pé ọ̀rọ̀ rẹ̀ kìí ṣe nǹkan tó ga ambọ̀sibọ́sì yọ wà kàràbàtà nínú àyà rẹ̀ ọ̀wá ní nǹkan méjì tó ń rò yọ̀rọ̀ ilé ayé lọ báwo nílé ayé ti ṣe wá rí lọ́dọ̀ àwọn sàhábà àwọn sàhábà nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn sàhábà yìí wọ́n pín sọ́nà méjì nípa nǹkan ilé ayé ìpín alákọ̀ọ́kọ́ àwọn ni wọ́n pọ̀jù nínú àwọn sàhábà àwọn jẹ́ pé wọ́n palẹ̀ ayé tì wọ́n fa ayé lẹ̀fẹ́ ní wáyé wọ́n àwa mẹ́yà wọ́n àmà lé wọ́n àkọ́dà wà wọ́n fi sílẹ̀ wọ́n ọ̀kọ́ bí ara sí i. kaka bẹ́ẹ̀ wọ́n kọ́ àìrójú pẹ̀lú nǹkan méjì wọ́n wá mà wọ́n sin lọ wọ́n wá mà wọ́n sì ń sin lọ àwọn eléyìí lọ pọ̀ jù nínú àwọn sàhábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí ẹ̀ ń gbà tẹ́nìkan nínú àwọn sàhábà ó wá fẹjọ́ ọmọ ìyá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam mọ̀ n fẹ́ mi bá sọ̀rọ̀ kò mójútó sẹ́ ojoojúmọ́ yóò sọ ìyá anabi sallallahu alayhi wa alihi wa kí wọn á ṣe anabi ń kọ́ kí ní í ṣe islam tí ọmọ ní òun wá ń ká anabi ọ fún pé kọ́ wà má kó anabi wa ni da'ahu la tadri la'allaka innama tunsaru bih fi sílẹ̀ ọmọ bóyá nítorí tiẹ̀ lọ́lọ́run ṣe ràn làwọn ṣe eléyìí tó pọ̀jù nínú wa wọn ò lóko wọn ò lódò eléyìí tó gba àti wámà nípa ẹ̀sìn kò lọ́dọ̀ wọn kò sí wọn ò lóko wọn ò lódò eléyìí tó gba ìjọsìn kò lọ́dọ̀ wọn kò sí ọ̀gọ̀rọ̀ wọn orí àwọn wámà à ń sin lọ oní àní wọn wà eléyìí tó di wọn lọ́wọ́ láti wá ibi tí wọ́n ti róúnjẹ halal tí wọ́n ti rí jẹ àmọ́ pé ń tá jẹ ń tá jẹ ń tá jẹ gẹ́gẹ́ bí àṣà táwọn èèyàn ń dá lónìí gbogbo sẹ́tí kálukú bá ń ṣe láyè ìtajà náà là ń wá nkọlọ́n sá máa fi ìtajà wọn wá ẹ̀ tí ọba sọ̀rọ̀ jíjẹ mímu yìí náà ẹ̀ gbọ́rọ̀ gbogbo ẹ̀ jíjẹ jíjẹ jíjẹ yìí náà ni àwọn sàhábà ò rí bẹ́ẹ̀. àwọn oríṣi kejì náà làwọn ẹni tó ṣe pé ọ̀n kò lè ayé tì ó kò sí ọ̀dọ̀ wọn pọ̀ àwọn ẹjọ́ yẹ pé àwọn gán ti di pẹ́pẹ́ fún ọ̀rọ̀ níbi tí ọ̀rọ̀ pọ̀ dé lọ́dọ̀ wọn tábà pé owó òsì láyé ńgbà tẹ́yìn tó dáyé lówó dé ọlọ́run ti ti àwọn kan nínú àwọn sábà nàbì sallallahu alaihi wasallam ní pẹpẹ ọ̀rọ̀ gẹ́gẹ́ bíi Uthman ibn Affan radiyallahu anhu a olówó ńlá ni bàbá yìí owó rẹ̀ kọjá gbogbo àwọn owó owó owó tásẹrẹ owó rondo owó kékeré ọkọjá bẹ́ẹ̀ ìwọ náà rà pèjúwe rẹ̀ nìyí nínú wọn ni Abdulrahman ibn Awf. radiyallahu anhu sẹ́bẹ̀yìn náà na wípé abdulrahman ibn awf yìí olóyìn tó ṣe pé ńgbà tó ṣe hijira sí madina sanabi sallallahu alaihi tó sì ń pa àwọn ará mẹ́kà kọ̀ọ̀kan papọ̀ pẹ̀lú ará madina kan ipò ń sọ wọn ẹni tó bá ní nínú wọn kó tí ò ní nínú wọn tí wá bá ní madina ẹ jọ kópa jọ máa ná owó yín pẹ̀lú àwọn ọmọ ẹ̀yà yín ó ti Mákà wá táwọn kèfèrí òdi wọn mówó wọn jáde. ẹni tá ànábì wa papọ̀ pẹ̀lú Abdurrahman ibn Auf ikú ẹ ti dọ́jọ́ máa yá o tẹ́jọ́ máa ran ara yín lọ́wọ́. bàbá yìí wá sọ fún Abdurrahman ibn Auf ikú dúkìá mi ni mo ti dá méjì ẹ̀yàn kó dàjì. alhamdulillah ìyàwó méjì làwọn ni mọ́ kọ̀ fún inú àwọn méjèèjì bí bá wù yín kẹfẹ́ ẹ dákun ìmánì ní agbára púpọ̀ ìwọ <laughs> ọ̀jẹ̀ fowó bá rẹ̀ rẹ̀ o ẹ̀kẹ́ máa wọ àpèjúwe ìmánì tiwa síta àwọn aṣíwájú wa ó lè fowó bá rẹ̀ ṣeré àfẹnusí máa ń fẹ́ ẹnìkan wàá mú gbogbo dúkìá méjì ó ní kan ẹni tí ọ̀ma bó ṣe tiraka tó ṣe wàhálà tó fi kó jọ òtún níyàwó ni kan fún un ẹ máa wá wọ kan abdulrahman ibn awf ó ní ọlọ́wọ́ bọ̀ falibarika sí dúkìá rẹ̀ yóò tún bọ̀ falibarika sí ìyàwó rẹ̀ ẹ̀ ní ìdìkan kan fi hàn mí allahu akbar wọ́n sì náwó sí pé ọ̀nà ọjà nu wọ́n bá náà lẹ́fẹ́ lọ́ta bàbá yìí ó kò ó fi gbogbo madina ọlọ́run bá sí àpèjúwe ńlá ni abdulrahman ibn awf jẹ fún ká láyọ̀ ọkàn àpèjúwe ńlá ló jẹ́ fún káwa náà ṣiṣẹ́ ká máa wá ní àjùlọ àtòrí ọlọ́run ká máa rẹpẹtì sọ́dọ̀ ẹni tó ní àmàdàmú àmàdàmú nítorí ọjà tó mú kò ní àwọn ọmọ fún ọ aha torí àwọn sọ pé ewì tí wọ́n ké láyé yìí lọ́dọ̀ àwọn lárúbáwá tọ́já sí èébú jù láyé òun náà léwu tí ń bọ̀ yìí ìpè da'il makarima la tarhal li baghiyatiha waq'ud fa innaka anta at-ta'imul kasi. wíkẹ́ má lọ wá ntí múni dání àpọ́nlé ntí múni dání gíga ntí sọni dání bàbàrà kọ́ má lọ o jókòó ka kojú kan náà jókòó a máa bọ àtijọ́ àti wọn ṣé wọ́n ń yìnyàn nu àbí wọ́n ń bu ọ wọ́n ní ojókòó àmà bọ̀ ìwọ gẹ́gẹ́ bíi màálù jókòó àmà bọ̀ ìwọ bíi ehoro ẹ̀fọ́ náà bíi sẹ́mi lọ́ọ́ ti ti àmì ni àwọn nítorí wọ́n bá pẹ́ láyé wọ́n retí pé kí wọ́n fún àwọn ẹ rí i pé àwọn olóyìnbó náà àwọn náà ń pòwe kan wọ́n ní fífúnni lẹ́jà ọ̀dá bíi kákọ́ni lẹ́jà ádámù báyà náà ó sì máa dẹ́jà pa òun ló jù àárín jọ ńjọ mélòó ló fi fún mi lẹ́jà tá a fi jà ńjọ bá ní kò sẹ́jà sẹ́yìn mọ̀ pé jọ sẹlẹ̀ ó sì ti máa ń fún mi ó ó wá ní òsì lónìí yẹn bú àwọn ẹsẹ̀ ó ti tó kò títí fún ọ ọmọ ti tọ́dún kan àbọ̀ sọ́wọ́ òní tí ọ̀wá fún ọ iná yẹn kẹ́ ẹ jà torí pé ntọ́mi yẹn bá ń jẹ lọ́wọ́ lọ́mọ ètò bá ti jẹ tán bí ìgbà tó sóore fún ni ẹ̀kọ́ bó náà ti máa pẹja ẹni tó ràn yàn lọ́wọ́ nù torí ẹ̀kọ́ lówó kan á sọ fún ọ pé ojoojúmọ́ ẹ máa gba one thousand ọwọ́ àti àdúrà mẹ́lẹ̀ à ah, ẹ bá ń ṣàdúrà fún ọlọ́run máa bò wọ́n láti rí kọ́dà ìrànlọ́wọ́ tán ṣe fún mi láàyè à ah, ìrànlọ́wọ́ wọn ṣe fún ọ láàyè ṣé wọ́n gba one thousand fún méjì ó kójọ ó ti di sixty thousand ìwọ náà lọ fi dálé iṣẹ́ kan lẹ̀ bí lè ṣe búrẹ́dì lọ fẹ́ dálẹ̀ sixty thousand tó dálé iṣẹ́ búrẹ́dì lẹ̀ ebi ẹni kan bọ̀ màdógẹ́ni bọ́ọ̀bá sì lè ra àpò símẹ́ǹtì àpò kí ni wọ́n ti pè fúláwà rájà jì àbí láàrin bẹ̀rẹ̀ inṣàlá ọlọ́run ẹni tí ń fún ọwọ́ one thousand níjẹ́ òní yọ padà sí òun náà jọ kàn pé ẹ̀yin ò lórí lọ́ọ̀ni àtijọ́ tí mo ti fún yín lówó. bẹ́ẹ̀ni Abdulrahman ibn Awf àpèjúwe rere ni àwọn sàhábà yìí àwọn tí àpèjúwe méjì fáwọn ẹni tó lówó púpọ̀ nínú àwọn nabi Muhammad sallallahu alayhi wa sallam Uthman ibn radiyallahu anhu níjọ́ Islam ó tún gbìyànjú èèyàn Islam. èèyàn pípọ̀ tó gba islam wọ̀wọ́ rẹ̀ èyí tó bùkátà ká náwó sí èyí tó bùkátà ká nára sí èyí tó bùkátà ká sọ̀rọ̀ usman gbìyànjú wọn tún wọ islam radiyallahu anhu ẹgbàá wá wá o ike usman ibn affan radiyallahu anhu òun ló ṣe gbogbo àtìpà àti ìnáwó àti jagun Tabuk òun nìkan ló ṣe gbogbo ìnáwó àtàtìkọ yìí ó fi ràkúnmí ẹgbẹ̀rún sílẹ̀ nítorí àwọn tí ọlọ́jà gùn rakumi ẹgbẹ̀rún ràkúnmí ẹyọ kí o ẹ mọ̀ kí tí wọ́n bá ṣèṣì pààyàn ràkúnmí ọgọ́rùn-ún lọ́lọ́ ń pè lówó ẹ̀mí rẹ̀ nínú òfin rẹ̀ ràkúnmí ẹgbẹ̀rún ìní Usman ibn Affan ni ló fi sílẹ̀ fáwọn ẹni tó bá fẹ́ lọ jagun Tabuk kèsì tẹ kó fílẹ̀ òun jókòó kárí o òun náà bá wọn lójú ogun ni o àmọ́ ẹni tí wọ́n bá lọ tí òun ní ti ogun ràkúnmí ẹgbẹ̀rún ni o sì tún á fi àádọ́rin ẹṣin ó tún fi sílẹ̀ àwọn tí lọ kópa nínú ogun yẹn. Uthman ibn Affan radiyallahu anhu ọwọ́ akó ẹgbẹ̀rún mẹ́wàá dinar okò wa bá nabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹgbẹ̀rún mẹ́wàá dinar kí ẹ máa sọ owó kékeré tẹ́ẹ̀mẹ́gbẹ̀rún mẹ́wàá dinar yẹn ó lónìí ẹ bá mi sírò rẹ̀ báyìí ẹni tí ó bá yọ zakat islam sọ pé yóò ní dínàrù ogún ẹni tó bá ti ní dínàrù ogún olówó ni dínàrù bí ká sọ pé ó ní sílè ogún owó gold lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní yọ zakat ìgbà tá a wá gbé owó góòlù sílè ogún tá a gbé sí náírà lónìí pẹ̀lú bí náírà ti ṣe fọ́ yìí ó ti wọ two million naira dinaru okunu o ẹnìkan wá gbé dínàrù ẹgbẹ̀rún mẹ́wàá lẹ̀ allahu akbar gbogbo táwa ń pè lówó lónìí àwọn eléyìí lówó tọkọtaya àbíkí àfọ ìgbàtà gbé gègé lé a rí i pé gbogbo ẹ jẹ́ one billion naira one billion subhanallahi alazim ìní Uthman radiyallahu ló gbé kalẹ̀ pé torí ogun kan one billion naira lọ́jẹ́ èló ni wọ́n ná sẹ́sìn Islam gan tó tún fakọ́ sí àwọn èèyàn ti ná ẹgbẹ̀lẹ́gbẹ̀ rẹ̀ kún tó bí ọ one billion naira tó gun ẹyọ kan ìní sàhábí ńlá yìí gbé kalẹ̀ ẹ wàá mọ bó ṣe gbé kalẹ̀ kí ẹ ti pọ́n ránṣẹ́ sáré rẹ̀ wípé ọ̀fẹ́ rí yín ẹ̀ wọ́n àwọn olówó ti máa ń ṣe halẹ̀ lónìí ẹ mo fẹ́ rí yín ọ̀fẹ́ rà nàbì ọ̀gbá bì sẹ́tì màá kọ́ máa sọ bẹ́ẹ̀ fún ànábì ànábì wo ní gbéraga ànábì ó tún lọ tó ti pa ànábì ò ní gba kọ́bọ̀ fúnra rẹ̀ sàrà kọ sàrà ni ànábì ẹ jẹ haram ni Usman ló gbé adúrò owó yìí ó gbé wa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam fasabbaha bayna yadayhi ọkàn dá ẹ̀ wájú ni ẹgbẹ̀rún mẹ́wàá dínárì yẹn tọ́wà lówó sílẹ̀sílẹ̀ gold ọ̀dà kalẹ̀ níwájú anabi muhammed sallallahu alayhi wa sallam faja'ala an-nabiyyu sallallahu alayhi wa sallam yuqallibuha bayna yadayhi anabi máa ń gbé àwọn owó yẹn yẹ̀wò máa ń gbé wọn yẹ̀wò máa ah, ń gbé wọn yẹ̀wò owó wúrà lélẹ́yìí owó wúrà lélẹ́yìí sallallahu alayhi wa sallam wa yaqul anabi muhammed sallallahu alayhi wa sallam wa ń sọ pé غفر الله لك ما قدمت وما أخرت ọlọ́wọ́n bó fi gbogbo ẹ̀ṣẹ̀ rẹ tó ti síwájú àti èyí tí ó dé gbẹ̀yìn ọlọ́wọ́n forí rẹ̀ jẹun wọ́n máa asrar gbogbo ẹ̀ṣẹ̀ tó ọ̀ṣẹ̀ tó gbé pamọ́ ọlọ́wọ́n forí rẹ̀ jẹun wọ́n máa alẹ́n èyí tó ọ̀ṣẹ̀ tó gbé hàn ọlọ́wọ́n forí rẹ̀ jẹun wọ́n máa àfẹ́yì àti èyí tó ṣe é pé ó gbé pamọ́ ọlọ́wọ́n bó forí rẹ̀ jẹun wọ́n máa abdẹ́yì àti èyí tó gbé hàn wọ́n máa huwa káyọ̀ ilá yawmil qiyamah àti gbogbo ẹ̀ṣẹ̀ tó wù kó lè dá dijọ́ gbẹndà kìyàmà Ọlọ́run bó forí rẹ̀ jẹun. salawatu rabbi wa salamuhu alayhi ike àti Ọlọ́run kó máa bá nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. ah àwọn ẹni ńlá ti lọ o àwọn ẹni ńlá ti lọ àwọn ẹni tó ṣe pé wọ́n ṣe fi ṣe àpèjúwe ńlá gidi wọ́n ti lọ ó túmọ̀ sí one billion naira lónìí náà gbé kalẹ̀ pé torí ogún ẹyọ kan kò tí ì máa kọ iṣẹ́ Usman ọ̀ma lórí eléyìí ìgbà tí Ànábì kọ́kọ́ dé Madina àwọn èèyàn ró mi kan ló n'i ní Madina táwọn èèyàn ró mi rẹ̀ mu wọ́n ń pè ní bíroroma kànga yìí ìgbà tí rí i omi ń jẹ àwọn èèyàn kò sì sí lárọ̀ọ́wọ́tó àwọn mùsùlùmí Usman wá gbé owó kalẹ̀ ó ra kànga ní ogún ẹgbẹ̀rún dirham ogún ẹgbẹ̀rún kọ́bọ̀ ní Usman ra kànga yìí nínú ẹgbàá wa kan pẹ̀lú khamsatin wa thalathina alf dirham ní ẹgbẹ̀rún márùnlélọ́gbọ̀n dirham owó fàdákà ní Usman ti ra wa waqafaha lillahi ta'ala ọwọ́ àti ní waqfun lillah ó fi tọrọ fọlọ kí káwọn mùsùlùmí máa jàǹfààní rẹ̀. ẹ wá bá wa wo baba ńlá ọ̀kan nínú àwọn baba ńlá wa mùsùlùmí abdulrahman ibn awf radiyallahu anhu nínú àwọn dáadáa tí ẹ tó fowó rẹ̀ ṣe abdulrahman ibn awf ọbọkùn lọ́rùn ẹrú tẹlẹsíìnà elf ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n ọgbọ̀n ẹrú ẹni abdulrahman ibn awf lọ́bọ̀kùn ẹrú lọ́rùn wa ó sì ṣe sàrà láyé anabi wa muhammed sallallahu alayhi wa sallam bi shatri maale pẹ̀lú ìdajì gbogbo dúkìá rẹ̀ ìgbà tí wọ́n wá kó ìdajì dúkìá yẹn jọ ó jẹ́ arba'ata alaafi dinar arba'ata alaafi dirham ó jẹ́ ẹgbẹ̀rún mẹ́rin dirham ó tún amúrú rẹ̀ ó tún fi ṣe sàrà lẹ́yìn rẹ̀ ó tún mú ọgọ́rùn-ún márùn-ún ọgọ́rùn-ún márùn-ún ẹ̀sìn ó tún kó kalẹ̀ fi sabilillah fáwọn tí wọ́n bá jagun sójú ọ̀nà lẹ́yìn rẹ̀ ó tún wá rọ ọgùn sí apá ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn-ún márùn-ún ẹni tó fẹ́ fẹsẹ̀ jagun gbogbo tí wọ́n bùkátà láti lò lójú ogun ó tún fún wa àti pé papọ̀ agan ní kò sẹ́kù ẹnìkan ní gbogbo Madina ní ayé ibn àfi kó jẹ́ pé gbogbo wọn ní jẹ nínú ọlá rẹ̀ kò sẹ́kù èèyàn kan àfẹnutọ́lọ̀ ń bá fún lówó nu wọn gbogbo wọn ní jẹ nínú ọlá rẹ̀ ah, bó lè ṣe ṣẹlẹ̀ wọ́n ní bó ṣe ṣẹlẹ̀ ni pé ìdá kan nínú mẹ́ta gbogbo ará Madina gbogbo wọn ní yáwó lọ́dọ̀ rẹ̀ ìdá kan nínú mẹ́ta kejì gbogbo wọn ni Usman ani Abdulrahman ibn Auf ní bá san gbèsè ìdá kan nínú mẹ́ta ẹ̀jẹ̀ lówó wọ́n yáwó lọ́dọ̀ rẹ̀ ìdákanu mẹ́ta tọ́tẹ̀lé wọ́n ti yáwó ń bomi ń wọn san ó kù dákanu mẹ́ta ìdákanu tó kù gbogbo wọn lórí rẹ̀ ń lọ bá wọn subhanallah ẹ wọ àwọn èèyàn àwọn ẹni ti lọ àwọn ẹni ńláńlá ti lọ àwọn ẹni tó fi gbogbo dúkìá wọn ṣe ń làwọn wà nígbà tí abdulrahman ibn tó kú wọ́n bá pé ọsọ sọ àsọtẹ́lẹ̀ kan ó ní gbogbo àwọn ìyàwó anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam òun kọ pé ọ̀kan nínú àwọn oko tó ń ní níbi táwọn ti ń dáko kó di àwọn ìyàwó anabi sallallahu alayhi wọ́n bá gbà tí wọ́n ta yìí wọ́n ta ní ọgọ́rùn-ún mẹ́rin ẹgbẹ̀rún owó ni wọ́n tà wọ́n pín owó rẹ̀ fáwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam ó ti sọ àsọtẹ́lẹ̀ wípé ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó gold kan kó lọ sí Baitul Mal tí wọ́n bá ń bùkátà rẹ̀ láti jagun sójú ọ̀nà ọlọ́run kí máa ná ó tún kọ àkọtẹ́lẹ̀ wípé ẹgbẹ̀rún ẹṣin tí wọ́n fi jagun wọ́n tún kó lọ sí baitul mal wọ́n máa lò láti jagun sójú ọ̀nà ọ̀lọ́ allahu akbar báyìí làwọn sahaba nabi muhammad sallallahu alayhi wa sallam àwọn tí wọ́n lówó wọn ò dá owó wọn jẹ wọn ò dá ẹ̀sìn islam wọn ò dágun lásì wọ́n lo owó yìí láti fi ṣe tọ́lọ́ wọ́n lo owó yìí láti fi ràn ẹ̀sìn islam lọ́wọ́ àgbéga kọ́bẹ́sìn ọlọ́run ìlọsíwájú kọ́ bá súnà nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ibi táwọn sọ̀hábà yìí tí wọ́n náwó tí wọ́n sínú. ilé ayé kò mú mú láyà wọn kò ra wọn níyè sọnù wọn àti torí rẹ̀ gbàgbé àtúbọ̀tán wọn tara tọ́lọ̀ fún wọn láyé wọn fi sánà báwọn ó ṣe dáadáa níbi táwọn lọ. wọn mọ̀ pé gbogbo wa kọ́ nílé ayé ojú ọ̀nà tá a gbà kọjá ni. òun á jẹ́ kójú ọ̀nà àwọn àwọn gbàgbé ilé ni wọ́n ti ná àwọn ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó yìí kọ́dà àwọn ọmọ pa àwọn ń ná nǹkan kan nítorí táwọn náà fẹ́ fi gbà lọ́dọ̀ ọlọ́run ó bọ ayọ̀ ọkà màmá kò sí ń ta lè ná níbi àti ń bẹ lọ́dọ̀ ọlọ́run àfikọ́ jẹ́ ń tó kéré fi mú wa nípa nílé ayé rí sọ́run yàtọ̀ sí kéèyàn kí ọmọ ká sókè wọn lọ lè rí mú bẹ ilé ayé ọjà mọ kankan lẹ́gbẹ̀ẹ́ ọ̀run ẹ jẹ́ ká wo ọ̀kan nínú àwọn ẹni tó jẹ́ aláìní nínú àwọn sọhábà nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọn náà ní sọhábì àgbà Abu Huraira radiyallahu anhu ọwọ alátọdọ Muhammad ibn Sirin rahimahullah ọ̀kan àgbà nínú àwọn tabi'in. ó là wà lọ́dọ̀ Abu Huraira lọ́jọ́ kan Abu Huraira wá wọ aṣọ méjì tòkè tilẹ̀ tó ṣe pé méjèèjì ni wọ́n pa láró ó dùn ún wò ó ṣe é rí ṣùgbọ́n ìyàlẹ́nu ló wá jẹ́ sí wa nígbà tá a wà lọ́dọ̀ Abu tó wà nù aṣọ yìí tòkè tilẹ̀ tó yẹ pé wọ́n láró bá mà o. ọmọ kan nínú aṣọ rẹ̀ bí tókè níbi tilẹ̀ ó fi fakún subhanallah ó ní Abu Hurairah wa sọ pé bákin bákin ọ̀kàrẹ̀ láì ọ̀kàrẹ̀ láì ń sọ fúnra rẹ̀ ṣé tẹ̀yìn bá wọṣọ tuntun tẹ̀yìn wọṣọ tó dáa ṣé aṣọ yín náà lẹ́mú lẹ́ẹ̀fì fakún kódà bẹ́ẹ̀ nìkan ò rí ẹ bára yín wí tí mo máa ń ṣe ọ̀dà o ṣé aṣọ yìí lọ́wọ́ ayẹ kí n fọkún sí ẹsẹ̀ kíta léwọ́ kì í ṣe kan mo ti wá ń fọkún sásọ láì forí mi dàrú níta yẹn ò wí ni Abu Hurairah fọkún sára aṣọ tó ṣe pé bọ́yá ni wọ́n wọ ọ̀rọ̀ ẹ̀rí tẹ́lẹ̀ àwọn ọ̀wá fẹ́ ká sọ wọn máa wọn ti ṣe wọn ò fẹ́ ká sọ wọn máa wọn máa pera wọn ní tí wọn ò jẹ́ wọn á mú aṣọ bí kéèyàn má gbára rẹ̀ <laughs> ọkàn fọkùn sí ni ńgbọ́ fọkùn sí tó tún wá ní ọ̀kárì láì ọ̀kárì láì ó ṣe dáa nítorí kasára síra rẹ̀ <laughs> subhanallah kí ló dé ìwọ ó tún sára rẹ̀ pé Abu ó ń fọkùn sákòtò wọ̀ tí wọ́n jẹ̀ láàrú tó dùn wò ó ní mi náà ni. èmi náà ni mo ti ríra mi tí èsì pé wọ́n fún mi lálàá wọ́n fún mi ròyìn rẹ̀ mo ti ríra mi láì má yé gbà. sẹ́kì màá máa ṣubú dákúlọ̀ gbọ́nrẹ́gẹ́dá láàrin mímbàrà nabi Muhammad sallallahu alayhi wa sallam àti ilé ìyá ńlá wa Aisha radiyallahu anha níbi tá nàbí pé ní rawdatun riyadil ó ní ti ń bẹ láàrin ilé mi àti tí mo ti máa dúró báyìí sọ̀rọ̀ rawdatun min riyadil janna abata kan ni nínú abata aljanna eléyìí ló fà láwọn olùmọ̀kan fi sọ pé madina lọ́lá ju maka lọ nítorí pé ní madina lànàbì ti sọ pé àyè kan bẹ́ẹ̀nbẹ́ẹ́ tó dé abata kan nínú abata aljanna kò síbi tó rí bẹ́ẹ̀ maka Abu Hurairah wa sọ pé láàrin àyè méjèèjì tó dé abata kan nínú abata aljanna mo tí mò ń máa ṣubú dákú lọ gbọ̀ngàdá. tó ṣe pé ẹnìkan wà wá yóò fi ẹsẹ̀ rẹ̀ yóò gbélé mi lọ́rùn wọ́n máa fẹsẹ̀ tẹ̀ mí lọ́rùn wọ́n máa fẹsẹ̀ tọ̀ mí lọ́rùn yóò mọ̀ wá pé àbí mò ń sinwó ni ṣèṣe párakùnrin ń ṣe wèrè pẹ̀lú bí ṣe ń ṣe yìí ó ní à wọ́n máa bì mí jùnú ni mí ń ṣe wèrè nsìnwín rárá máa bi illal juu' nǹkan kan dàmí làmú jẹbi lọ ebi ní dàmí làmú tí mò ń fi dákú dájú Allahu akbar sẹ́mi náà mo wá wọ sọ́tọ́ dá a báyìí lónìí wọ́n lọ́n aṣọ ẹ̀yọ́ mọ́tà mi jẹ́ wọ́n kàn gbọ́n ọgbẹ́kun sí ni ká sọ wọn má bàa tán jẹ ẹ wò báwọn sàhábà ṣe sẹ́mi ìsẹ̀mí kòsíkòsí mẹ́yìí gbà náà máa ń pè bí mánú àìmọye gbà ni wọ́n jẹ pé ebi ni wọ́n bá sùn ebi ni wọ́n bá jí wọn ò sì dẹ́sùn ọlọ́run kó wọ́n fẹjọ́ rẹ̀ sùn ẹnìkan rí wọ́n tún dúpẹ́ fọlọ́ ni lórí ìdẹ̀ra apó máwọn máa sẹ̀mí lórí ìdẹ̀ra apó fáwọn lálàáfíà lórí ìdẹ̀ra pé ìwọ̀nba róńdó kékeré táwọn lè lò láti gbẹ́mìíró ọlọ́run ọba òfin wọn àwọn Allahu akbar báyìí ni àwọn aṣíwájú wa rere pẹ̀lú àwọn múlẹ̀ ayé ẹni tó ní nínú wa kò sáhùn ẹni tí ò ní nínú wa òun náà gbà fọlọ́ ó sì tún dúpẹ́ fọlọ́ lórí ipò tó ara rẹ̀ àwa náà ẹ ká ronú dáadáa o ká rántí pé orí àjò la wà à ń lọ sí alqiyama níta bá gbélé ayé ṣe òun náà tá a gbé rìnrìn àjò òun náà ni ó ṣe wá láǹfààní òun náà ni ó kó bá wa ẹnìkan ò lè jí ẹrù ẹlẹ́rù gbé kó pè tara rẹ̀ ẹnìkan ò sì sí tó lè pọ́n gbàgbé ẹrù sí ọlọ́dọ̀ kó lè jẹ́ pé wọ́n fún oníkálukú ni ó gbé tiẹ̀ lọ ìṣirò tí wọ́n sì ti fún kálukú kò ní lúpọ̀ mọ́tẹ́lómìn ẹ̀mẹ́jẹ̀ ká sọlé ayé wa yídà wá lọ ẹ̀mẹ́jà jẹ́ kí ẹrù ilé ayé kó mú alẹ́ rú ẹ̀mẹ́jà gbàgbé pé àwa náà lára a ti pẹ́ nínú ilé ayé ọ̀gọ̀ọ̀rọ̀ ló wà nínú àwọn èèyàn tó lọ́wọ́ ní kí wọ́n pẹ́ tó wa wọ́n ti lọ wọ́n lọ ilé ayé ò ti torí lílọ wọn parun kọ̀ parẹ́ torí jọ́tọ́ lọ ń dá fúnlé ayé tí ó pé kò ní parun kò ní parẹ́ àwọn náà lára. ojoojúmọ́ à ń súnmọ́ kú ẹ jẹ́ ká máa rántí dáadáa wípé nǹkan tí ó ṣe wá láǹfààní á gbọ́dọ̀ gbàgbé sílẹ̀ á gbọ́dọ̀ ṣàìkọ́ bí ara sí i nítorí pé ẹ̀jẹ̀ ń lọ kábọ̀ kì í ṣẹlẹ̀ sẹ́ni tó wà ń sáré ọwọ́ tí wọ́n bá fi múlẹ̀ ayé náà ni wọ́n padà ṣe sábàbí kó rí dáadáa àbí kó ṣe sábàbí kó jìn sọ́fìn kọ́lọ̀ mẹ́jẹ̀ á jìn sọ́fìn wa wa jẹ̀ máa ilé ayé ń ta àwọn èèyàn jẹ bó ti ṣe ń ta yínrínyín àwọn tó dùn tó da tó pọ̀ nínú rẹ̀ ó máa mú àwọn èèyàn sì lọ́pọ̀lọpọ̀ kémi pẹ̀lú rẹ̀ ọmọ bá wàá dọ̀kan nínú ẹni tó ti pélé ayé yìí ọba tiwọn jẹ ní ìgbà tàtúnṣe òní ṣe mú wa má iná làṣẹ ń ara wa ká máa bí ilé ayé ti ṣe má ká máa pé kọjá máa ń kankan ẹni tó rí ṣe nínú wa. kọ́má jẹ́ kí rírí ṣe yẹn kọ́tọ̀ ń jẹ ẹni tí ó sì rí ṣe nínú wa kọ́má jẹ́ ká rírí ṣe yẹn kókó bò náà nítorí pé ntọ́lọ́n bá kọ fún kálukú kò ní ìtàsí rẹ̀ orí ọlọ́run tó sì kọ́ pé òun ṣe fún kálukú láyé kò ní ìtàsí fún un wàá ti oore lò lọ́nà tí orí ọ̀padà fi wá já sábúrú mọ́ wa lọ́wọ́ nígbà tá a bá lò láti sin lọ́run tó ṣe pé àwọn orin alò láti tẹ́ lọ́ọ̀nì ọlọ́run ẹlẹ́dàá wa kó sèmi pẹ̀lú yín lólóríire ọlọ́run ẹlẹ́dàá wa iṣẹ́ téèyàn ṣe téèyàn fi rálù jáná wọ̀ ní kọ́lọ́run fi wá ṣe kóńgẹ́ rẹ̀ eléyìí tí wọ́n máa ṣe tí wọ́n máa fi dọ́ máa ọlọ́run dákun má fi ṣàdánwò fáwa ọlọ́run ẹlẹ́dàá wa kó ṣàánú wa ní kọ̀kọ̀ àti ní gbangba aqulu qawli hadha wa astaghfirullaha al-azima الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن, حبي أن حبيبنا ورسولنا محمدا عبد الله ورسوله وصفيه من خلقه صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله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 allahu rabbul alamin kò ní gba ẹ̀sìn mi lọ́dọ̀ ẹnikẹ́ni tó bá gbé wá bá lọ́jọ́ gbẹ̀ndà kìyàmà tó bá ti yàtọ̀ sí ẹ̀sìn islam islam náà ni ilé ìtọ́lọ́n fi rán nabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam àlàyé rẹ̀ bẹ́nu alukur'an àti sunna tọ́lọ́n fi pẹ̀lú rẹ̀ àwọn ẹni tí ń kọ́ nípa rẹ̀ wọ́n máa ń pa rẹ̀ ẹni tí sì ń kọ́ nípa rẹ̀ kọ̀sà ìmà nípa rẹ̀ ìsìláàmù yìí ọ̀hàn gbangba ó dàbí ìgbà tóòrùn bá yọ ní ọ̀sán gangan tí ò ṣe dáwọ́ bò ìsìláàmù yìí ẹni tí bá ń tẹ̀lé wọn ò sóríire aburú àtàìdá yóò dènà sí wọn níhìn nínú ìgbésí ayé àti lọ́la àgbẹ̀ǹdàlùkìyàmà ṣùgbọ́n bani lọ́kàn jẹ́ jọjọ ipe púpọ̀ nínú àwọn mùsùlùmí ni mí abínisínú islam mùsùlùmí ni bàbá mi lè má mú tiẹ̀ ní pẹ̀lú ọ̀gọ̀rọ̀ wọn ò kankan nípa islam a rí i pé àìmọ̀kan àti ojú dúdú iná lọ́pọ̀lọpọ̀ ni wọ́n fi ń ṣe ẹ̀sìn yìí ìdí nù tó fi yẹ pé tí abọ́gibọ̀ pẹ́ bá ń ṣe nǹkan àní sáláìrí nínú àwọn aforúkọjẹ́ mùsùlùmí táwọn náà máa sí wọn jẹ nínú tí wọ́n ń ṣeun láì kò bìlà láì kò ṣèwádìí nípa pé tí wọ́n ń ṣeun sọ́dà àbí ọ̀dà sọ́tọ̀nà àbí ọ̀tọ̀nà ọ̀pọ̀ àìmọye wọn wọn kàn máa dá lórí náà nìyí gẹ́gẹ́ bí àwọn èèyàn títí máa ń da ní wákà ní ayé dúdúdú wípé wàhálà ẹnà ìlà mẹ́ngùdáyẹtì ẹ̀ngọ́wọ́tù wà ìn àrùṣẹ́dọ̀ gùdáyẹtù àrùṣẹ́dọ̀ ọ̀kan nínú wọn ni mí wọ́n bá sọ̀rọ̀ ibú àjọṣe wọ́n bá sì jẹ́ pé oríire wọn ń ṣe àjọ máa ṣe ni irú rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ń bá ká ìlọ́fà ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ á máa nínú àwọn àgbésẹ̀ tí ọ̀dà nínú àwọn àgbésẹ̀ aburú nígbà tó bá tó wá já sí àìda tó bá tó já sáboru lọ́pọ̀lọpọ̀ máa sọ pé ọ ẹ̀yin ló gbọ́ tí wà àmọ́ pé bí nǹkan yóò ṣe já sí yẹn àbá ti kópa ń bẹ kí lọ́ wá sí ọ tẹ́lẹ̀ tó fi béèrè ńgbà tó ọmọ ìnàmá dọwọ́ ọ̀làyé sọ́àl ogun àìmọ̀ náà ní kéèyàn máa ṣe béèrè eléyìí jẹ́ ti ìwọ́de ìwọ́de láti fi ẹ̀hónú hàn ike báyà nǹkankan tẹ́nìkan ń ṣe kọ̀tẹ́yìn lọ́rùn ẹ̀ ń fẹ́ kọ́ da dúró àbí nǹkankan tẹ́nìkan ò tíì ṣe ọba yín láàmú ẹ̀ ń fẹ́ kọ́ máa ṣe eléyìí ó tako ìlànà ẹ̀sìn islam ní gbogbo ọ̀nà kọ́nà nínú ìwọ́de ló fi tako òfin ẹ̀sìn islam islam yìí ṣe ẹ̀sìn jàgídíjàgà kìí ṣe ẹ̀sìn bàǹkànjẹ́ bàǹkànjẹ́ kìí ṣe ẹ̀sìn ẹ máa ń sọ gbogbo ẹ̀dá bàbá rẹ̀ lù pa. a'udhu billahi minash shaitanir rajim wala tufsidu tó yẹ òbí lẹ́jẹ́ lẹ́yìn tọ́lọ́wọ́n ìlú ti jẹ́ pé ẹ rí i pé nínú tóyìnbó kó wa bá wa òun náà là ń ṣèwádìí nítorí pé wọ́n ní democracy ìlànà tóyìnbó mú wa yẹn democrofo yẹn ẹ rí i pé nínú rẹ̀ wọ́n sọ pé àwọn èèyàn lè máa tọrọ ẹ̀tọ́ wọn nínú títọrọ ẹ̀tọ́ wọn òun náà ní kí wọ́n ṣèwádìí àwọn ka ìwádìí fún fundamental human rights wípé ń bẹ nínú ẹ̀tọ́ ọmọ èèyàn tó jẹ́ tìkìlẹ̀ tí ò ṣe wó dànù torí ẹ̀ wọ́n ní tí kankan bá ń ṣe yín àbí kankan bá ń dùn yín àbẹ́ǹfẹ́ kíjọba ó ṣe fún yín wọ́n ní ọ̀nà kan gbòógì eléyìí ẹ lè gbà òun náà ní ká ẹ sì wọ́de ẹ̀yin sì ti mà wípé ìwọ́de ìranù ìwọ́de rádaràda ìwọ́de dákujàku kébí tọ́da kọ́dà lọ́dọ̀ àwọn ìtàn gbé wá bá wa kò tọ́da fún wa rí ẹnìkan George kìnìkan nígbà pẹ́ dínà iná ìlọ́lọ́pàá kan nílò tó kópa arákùnrin yẹn arákùnrin yẹn jẹ́ èèyàn dúdú nínú àwọn ọmọ áfíríkà tán ti ọlọ́pàá ká ọwọ́ rẹ̀ sẹ́yìn ó gbé ṣubú ó wá fi ẹsẹ̀ rẹ̀ ó fi fún lọ́rùn débi pé mímí ò sí fọkùnrin yìí mímí tó ní ara rẹ̀ ń fi sọ fọlọ́pàá yìí pé fi mí lẹ̀ ó dàbí mú mi má fi mí lẹ̀ ó dàbí ìgbà tí mú mi má ọlọ́pàá fi ilẹ̀ títí tẹ̀mí fi bọ́ gbàtẹ́mi bọ́ ṣebí wọ́n ní wọ́ọ̀dì làwọn fi máa fẹ̀hónú hàn ẹ wo àtijọ́ tá ti ń ṣe wọ́ọ̀dì lamẹ́ríkà ẹ wo adúrú tó ń bàjẹ́ nítorí pé wọ́n pààyàn kan àyìnkan yẹn pọ̀ tọ́mà ti ń gbé wá ìgbèlú kan ni o òun ti dàrú o gbogbo nǹkan wọn ti ń dáná sí o lórí ìbínú pé wọn pa George Floyd àfi kìnnì kan tó ìlú mi náà àwọn náà tún gbiná lọ́ba yìí o àwọn náà tún fẹ́ẹ́ wọnú hàn gbogbo ọkọ̀ ọlọ́pàá jíjó ńlá gbogbo èèyàn tó bá jáfara tán bá ra mú lólùpàá ni. Tọlọpàá náà mọ àwòrán ń sọ pọlọpàá dáràn torí pọlọpàá lọ́pàá èèyàn mélòó lọlọpàá tún pa rẹ̀ wọ́n tún pọ̀ so ẹlẹ́fẹ́fẹ́ ònú hàn mo pé àwọn ẹ̀mí kan wà táwọn ti wò pé àwọn ti kí pa àwọn fi ṣe fáwọn èèyàn yòókù dúró dúkìá wọ́n ṣe ìwọ́de kan ní London ah ó mi gbogbo olú ó mi títì àti ìgbọ́ kí wọ́n tún ṣe ìwọ́de burúkú rẹ̀ mọ́ àfa gbogbo àwọn ẹrú ọlọ́run ti ń tajà láwọn ṣọ́ọ̀pù ńláńláńlá táwọn ti rí i pé ìwọ́de bí nǹkan tó dáa táwọn ti gbá gbogbo ṣọ́ọ̀pù wọn lágàdàgodo wọ́n ti ń fa àkí àti àdá àti kùmà wọ́n fi ń tà wọn àgàdàgodo wọ́n ń pẹ̀rù wọn. ok ṣé ẹni tí ń ta ọjà ní ṣọ́ọ̀pù lọ́sẹ̀ yìí tó fi jẹ́ pé gbogbo dúkìá tí wọ́n lẹ jì táwa la gbá létí ta létí ń látàrí àwọn ìlànà tó yẹ pé kọtọdọ ọlọ́run wá kọtọdọ ànábì wá ọwọ́ à aburú ó sì lè má yà wá lẹ́nu kò gbọ́dọ̀ yà wá nítorí gbogbo tọrọ ọmọ tájànà kú bá bí kò ní yàrá táwọn ńgbà tẹ́ ti ní ìlànà òyìnbó lẹ́yìn fẹ́ lò ẹni kìíní kan democracy so tí ọ̀rọ̀ bá ti ṣẹlẹ̀ pé àwọn fẹ́ fẹ̀hónú kan hàn ẹ̀rí kálukọ́ bọ́ ta ni wọ́n bọ́ ta wọ́n máa ba nǹkan jẹ́ gbogbo ń tọ́ da nílùú wọn bàjẹ́ ambọ̀sibọ́sì ètò kù díẹ̀ káàtó wọ́n da pàṣẹ la ẹni tó bá jáfara tó bá rọ ọmú tí wọ́n rò pé nù àwọn alátakò lọ wà ó lè bá bẹ́ẹ̀ lọ torí kíni torí pé àwọn fẹ̀hónú hàn ni gbogbo dúkìá tá a bá wá bàjẹ́ gbogbo ẹ̀mí tó bá lọ kí lẹ fẹ́ sọ fọlọ̀ náà rí kí lẹ fẹ́ sọ fọlọ̀ tó bá dijọ́ gbẹ̀ndàlù kìyàmà nísìn kápẹ́ wọn ṣe kúpa ẹnìkan nítorí pé ń ṣèwọ́de gómìnà wa wá wọn á ní gbogbo ọmọ kọ̀ọ̀kan tó bá ṣe kúpa wá one million ah ẹ̀mí ń dínwó ó dínwó pọ̀ nítorí one million ni wọ́n fi lọ́ọ́ ṣe ẹ̀mí tiẹ̀ lọ́ọ́ dá lẹ́gbọ̀dọ̀ kí ni one million lè gbà nínú ìyá àwọn agboolé yín ẹ wò bànújẹ́ tí ó bá òbí ẹ wò bóbi ó ti dorí kò tí ò ní máa ti ń dùn mọ́ ma one million rọ̀ wò kí ni one million lè sí tó bá jẹ́ pé torí one million ní sẹ́wọ̀n pé tí gbogbo yẹn bá kà á kún ẹni tó kù ọ́ pọ̀ ẹ wàá rí wípé one million tó ti torí rẹ̀ pàdánù ẹ̀mí rẹ̀ kọ̀tá síbẹ̀ lọ́dọ̀ ọlọ́run o ẹni tó lọ bọ́lọ̀ ńlá lejò báwọn ìbéèrè tí wọ́n bi ìbéèrè ńlá ni tí ò sí tẹ wá tètè wá báyìí ẹ endsars náà ni so à ń bá àwọn ìjọba Buhari yẹn sọ̀rọ̀ wọn ò fẹ́ gbọ́rọ̀ àbí òye so la wá gbìyànjú láti ṣèwọ́de so àbí tá à ti ṣèwọ́de yẹn àbí òye ẹ lọ́tà àbọ̀n ó sì yẹ kí wọ́n lọ́tà àbọ̀n rọ́bà ni o àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ so life ammunition wọ́n lò so bíbọn yẹn dẹ̀ ṣe wá nu ìtàmì ò ti bá lọ. ọlọ́run ẹlẹ́dàá tó ní wàlẹ̀ ẹ̀tọ́kọ̀tọ́rọ̀ ànfọ́sẹ́kọ̀m ẹ má fọ ara yín ṣe kú para yín. ọlọ́run wa gbé e lọ́nà mi torí pé ọ̀rọ̀ tètè yẹ lómi pé àṣebọ́ ni ká má para wa ni alẹ́ rìn bí ewu àmọ́ ń para mi. ọlọ́run wàlẹ̀ àtọ́lùkù bí àyídí ìkùnmí ilẹ̀ tà lóka ẹ má fọ ara yín gbéra yín lọ bí ìparun. kí ló fẹ́ sọ fáwọn kí ni gbogbo etí wọn ń ṣe náà àtìbàjẹ́ àtàbúrú kọ́nà sá ti máa là wá ń bẹ̀. lọ́tọ̀ wọn sọ fún wa ah, àfikún mọ́kùn gbà kankan àfikún ìwọ náà wá ti bẹ̀tẹ̀ ni tó pin. èrè wo wá la jẹ ẹlòmíín nísìn wọn lọ sẹ kọsẹ tán yóò firi ni ẹlòmíín wọn lọ sẹ bímọ yóò ṣe àkíkọ ní ọ̀túnla àbíjọ mẹ́rin wọ́n sì pa ẹ dákun kí la jèrè àwọn ní kò kópa nù wọ́de àwọn kí ló wá ṣe tọ́lọ̀ wòran ẹ̀gbọ́n táwọn àbí sọ ni sallallahu alaihi wasallam àgbọ̀ ìsìláàmù yẹn ń dà wá láàmú láwùjọ wa anábì ní títí tí nàbà ṣẹlẹ̀ sẹ́rẹ́ ni rìn lọ́nu rẹ ọrọ rẹ burú ju tẹni tó dúró lọ anábì lẹ́ni tó tún dúró ọ̀rọ̀ tiẹ̀ náà tún burú ju tẹni tó jókòó lọ ẹni tó jókòó burú ju tẹni tí ó dùbú lọ lọ sùn lé nítorí pé bí wọ́n ti ṣe jáde sí fìtínà fìtínà máa ná gàámù yàn ni fìtínà máa ná gàámù yàn ni torí di eléyìí báyìí a tún wá sọ yìí pé látàrí pé àwọn ṣèwọ́de gbogbo ọlọ́pàá dáràn iléeṣẹ́ ọlọ́pàá ó lè jẹ́ iléeṣẹ́ àwọn ọ̀daràn pé pé àwọn àwà burúkú burúkú burúkú tí wọ́n ní kó wọ́n mú yàn sí gbogbo náà lọ́wọ́ àlọ́dọ̀ tiwọn náà ṣùgbọ́n àwọn ẹni rè kan náà sì wà ń bẹ̀. àtúntò pọ́lọ́ ni wala yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu i'dilu huwa aqrabu lit-taqwa ìkórìíra àti bínú àwọn kan ẹ má jẹ́ ohun yín má ṣe dọ́gba wọ́n ní ẹ ṣe dọ́gba torí pé ìdọ́gba ìṣedọ́gba ló súnmọ́ bẹ̀rù ọlọ́run ẹlòmíín bẹnu wa lónìí àfi tó bá ṣàbòsí sórí tí ikú yẹn ò fi pa ẹlòmíín sì ń bẹ tọ́ pé ọwọ́ ọlọ́pàá náà lọ́gbà lè pé gbogbo wọn náà lọ dáràn ọ̀dọ̀ ọlọ́pàá lọ́sẹ̀yìn ṣé owó ọlọ́pàá ni wọ́n fi ra mọ́tò ọlọ́pàá à ń sọ pé nàìjíríà ní ìsìn àti bọ́ọ̀nù gbèrè ọlọ́ọ̀ni wa ń bẹ̀ gbogbo mọ́tò ọlọ́pàá dáràn ẹ máa ń wo social media lọ́jọ́ subhanallah ní àlì àwọn iléeṣẹ́ ọlọ́pàá tán bàjẹ́ nàìjíríà ọkọjà kíkà wọ́n bàjẹ́ tí wọ́n tún sọ fúnra pé òtẹlẹsẹ lẹ́yìn rẹ̀ ọ̀nà ẹ̀jẹ̀ ẹ̀dáná sí ẹ̀sùn náà ẹ̀fọ́. àbà àbà àbà ṣé ọ̀làjú náà ń pè lẹ́yìn àbá gbọ̀ àgọ̀ burúkú náà ń pè ìlúkó ìlúkó náà ń pè lẹ́yìn because onílàákà ìkan ò sí tí ó mú tí wọ́n fowó sí tí wọ́n fọ́ ọmọlẹ̀ tí ó tún máa dunnú ọlọ́pàá sí ọ kí wọ́n á ní ẹni tí wọ́n rà fọlọ́pàá wípé kí ló tòrò tọ́pì wá jẹ́ pé nìwọ́ bàjẹ́ gbogbo eléyìí ń túmọ̀ sí pé àwọn èèyàn wa a máa ronú gbọ̀nà tó dáa à ń fẹ̀mí wá ṣeré ẹ rí i pé nígbà tí ìwọ́de yẹn ṣẹlẹ̀ tí wọ́n ṣekú pa àwọn ẹni tí wọ́n ṣekú pa wọ́n ní kí wọ́n fáwọn wá one million àwọn kan wá pariwo wá láti hospital wọn á ní tẹ̀yìn olóṣèlú ṣe ọ̀dá o nítorí pé àwọn aláàárẹ̀ míì wà tí wọ́n fara kásá ìpalára níbi ìwọ́de yẹn táwọn wà ní teaching hospital àwọn ẹ̀tọ́ wà gbówó ẹnìkan lẹ́ ń lọ wò. subhanallah ok wọ́n fara gbọ́ta kó o lè gbowó ni àbẹ́rẹ́ ọmọ pé wọ́n máa sọ pé tiẹ̀ nìkan ni ọ̀dà ó ti wá di tiẹ̀ nìkan wọ́n á fi gbé ta. kí ló mú ọ lọ kópa nù wọ́ọ̀dì òfò kí ló mú ọ lọ kópa panu wọ́ọ̀dì ìranù kí fẹ́ fi mú jáde n'isi tí pàdánù ẹ̀mí rẹ̀ tọ́pa one million ta ní ọba náà sọmọkẹ́ tó kù láyé ní ọba náà ó ń ti lọ. ok sọ yìí pé afẹ́ tẹ́ra wò ń ni nítorí pé a ní ògùn ayẹta afẹ́ fi hàn àwọn ọlọ́pàá yìí pé ògùn bẹ́ẹ̀. àfà wọn alẹ́ nìkan bá ṣe ń yín bá yín kàn kó búlẹ́ẹ̀tì ìjọba yìí kàn kó búlẹ́ẹ̀tì ìjọba pé ẹ̀rí bá gbà yín ṣe máa báyìí àbẹ́ ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ ogun bẹ́ẹ̀ àtìlẹ́sí la wa àwa alẹ́ kọjá báyìí abẹ́ <laughs> la hawla wala quwwata illa billah wọ́n máa wá fi kúfúrù wọ́n máa fi ṣe fáàrí ìtakòtò lọ́hùn wọ́n máa fi ṣe fùkẹ́ tí ó yẹ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ akrakumullah ẹ̀yin náà wá tv ìsánákẹ́ kí èso oògùn o àwa nínú ń bí wa nítorí pé ọlọ́pàá wọn máa pààyàn lọ́fíìsì wọn ẹni tí ó jalè wọn lè ti rán olè má gbogbo ẹni tó bá ti mú ẹ̀rọ léwọ́ lọ́tọ́ bá ti wọ́n olè náà ni gbogbo ẹni tó bá nu mọ́tò ńlá pé rúwọ ibo ló ti rówó ra mọ́tò jáde jọ abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ àmọ́ pé gbogbo wa abúlé lẹ́yìn ó kèké bá wa kàn báyìí tó fi wá jẹ́ pé afàbọ̀ sílé ọba ṣé sáàsì ni bàbá ọba ni subhanallah kálukú àdàgbà bẹ̀ pé ọyá ọyà ọyá ọyà ah sẹ́wọ̀n fún bàbá ọmọ pé kí ló dé kí ló dé ẹ̀yin ọmọ mi ẹ àwọn òpétọ̀ balẹ̀ làwọn gbàǹjọ àfa wọn bá mọ́kọ páàpù pa kí ló ń ṣẹlẹ̀ báyẹn sọ eléyìí ó fi wá pé irọ́ ni dọ̀bálẹ̀ ẹ̀ mọ̀kọ́ àti máa sọ ti pẹ́ irọ́ burúkú ni dọ̀bálẹ̀ ẹni tá ń dọ̀bálẹ̀ fún fọyà tí a tún lọ́ mọ́ fọ́lì rẹ̀ ẹni tá ń dọ̀bálẹ̀ fún kọjá pé tí ọba tún rẹ̀ gbàálẹ̀ àbá wọn kọ́ àwọn onífọwọ́ gbà láti àbàbà wọn. ọ̀dà ní ìsìn kálukú tí wàá ṣe ń tó ṣe àwa gbogbo àwa dọ̀bálẹ̀ pé ọ̀dà bàbá kábíyèsí o ẹ má fi inú ẹ gbọ́rọ̀ ẹ gbọ́ sẹ́yìn ò ṣe parẹ́ láéláé mọ́ kò ṣe parẹ́ mọ́ láéláé irọ́ ni ìdọ̀bálẹ̀ ìdọ̀bálẹ̀ kì í ṣèwà ìdọ̀bálẹ̀ ọ̀ra kẹ̀kẹ́ irọ́ burúkú ẹdúró tẹ̀sí islam yín sẹ́ni tẹ́ ń dọ̀bálẹ̀ fún náà ló tún ayẹ kẹ́ lọ́ máa fòkò kẹ́ lọ́ fi máa dára sílé rẹ̀ sẹ́ni tẹ́ ń dọ̀bálẹ̀ fún ìlọ́jẹ́ pé tí wọn bá gba bàbá ń bàbá lẹ̀ ní táwọn wí kọ́ làbá máa wí kò ní da fún dọ̀bálẹ̀ irọ́ burúkú ni wàláhì irọ́ burúkú ni sọ ẹ́rì pé tẹ́lẹ̀ mi máa ń ṣàpèjúwe bá ti máa sọ̀rọ̀ lọ bàbá wa dá sọ̀rọ̀ ni ẹjọ́ dájú ẹ má dá sọ̀rọ̀ yẹn lájú à ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kò là ń sọ ni èmi lọ́n bá wá ọ̀rọ̀ ẹ má bínú ká lọ́ba dọ̀bálẹ̀ wọ́n tún bọ̀rọ̀ lọ dájú alẹ́ gọ̀ èmi gọ̀ lẹ́nu iye ẹ̀gọ́ ọ̀rọ̀ ẹ má bínú ká sẹ́mi pé ní Yorùbá lẹ́bù àwọn kẹlẹ pé ah, ọmọ yẹ ká kàn lábùkù àwọn kẹlẹ pé ah, àkọ́ <laughs> so ìdọ̀bálẹ̀ irọ́ burúkú irọ́ burúkú irọ́ burúkú ni àtàní wọ́n dọ̀bálẹ̀ fún lÓgbómọ̀ṣọ́ làǹdì yìí tó ju sọ̀ ń lọ. sẹ́bí túmọ̀ rẹ̀ ni pé tẹ́bí ti pọ́n bàbá ilé bá wọn ẹ̀ ní sọ̀rọ̀ òdì sí i. lábò tí wọ́n ti tẹ́nìkan nà ká sí i kámẹ́sẹ̀sẹ̀ pé nìkan wàá yanu sí i. ẹ wá wo gbogbo ńtọ́ ṣẹlẹ̀ yìí kò yẹ kí bàbá nǹkan bínú atẹ́nìkan bá wá sáàfin rẹ̀ tí ó dọ̀bálẹ̀ kò yẹ kó bínú ṣètò jà ní pé ìwà àmọ́ gbogbo sọ̀fálẹ̀ rọ̀ ìfẹ́. kátó wá pa àwọn bàbá kéékèèké tẹ́yìn náà wá ń yarí fún dọ̀bálẹ̀ mo rò pé ẹ ti ríran báyìí lónìí tó ń pè fọmọ rẹ pé kọ́ dọ̀bálẹ̀ bàbá tọ́jú lórí ẹni tó ń dọ̀bálẹ̀ fún ní ìsìlẹ̀ tó ń kàn lábùkù tí ọmọ tiẹ̀ tí wọ́n ń dọ̀bálẹ̀ fún ọkùnrin kan lábùkù ńjọ́ kan yọkàn lábùkù torí pé wọ ọ̀dámọ̀ ìsìláàmù ń sọ fún yín ẹlẹ́kùnta ni wọ́n bí yàrá yàrá ẹ̀dá bẹ́ẹ̀ tí ó ṣe bẹ́ẹ̀ sá nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nígbà tí èsì pọ̀ fẹ́ kó rírì ọ́ dàrú wọ́n fẹ́ ká yìí rẹ̀ àtàkìyàmọ̀ rẹ̀ kó dòfo torí àpọ́nlé òdodo ń bẹ́ẹ̀ nínú Islam àpọ́nlé òdodo ń bẹ́ẹ̀ kéésà pọ́nlé rọ́ nítorí pé mi pẹ̀lú rẹ̀ pàdé àwa bara wa lọ lọ́wọ́ a máa sọ fún mi pé tó bá sọ̀rọ̀ a máa sọ ọ́ lóko zẹ́wò ẹ bá òdodo ń bẹ́ẹ̀ nínú Islam àwọn tí ń dọ̀bálẹ̀ láàrin tí wọ́n ń dánwò yìí torí adúpẹ́ fọlọ̀ ẹ wá wọ nǹkan bẹ̀rẹ̀ ilé ọba tójú ẹ wà lókùkù wọ́n ní kí wọ́n fún bàbá ní hundred million Allahu Akbar ẹ̀yin tẹ́ wá lọ ṣèwọ́dì kílẹ̀ yìí gbà wò <laughs> Allahu Akbar abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ o kọ́dọ̀ kọjá pé kọjá pé bàbá náà ló ní ẹ ẹ ṣèwèrè bábí yìí torí di eléyìí ẹjẹ àmọ́ ẹsẹ làákà ìjàmà tẹ́ bá gbìyàn sípò àpọ́nlé ẹ pọ́nlé ẹ má fi àbùkù fi kan ẹni tó yẹ kẹ́ ẹ pọ́nlé kájẹ pé bàbá yín ọ̀tẹ̀ yín ọ̀tẹ̀ bàbá yín ọ̀tẹ̀ àwọn bàbá ńlá yín ṣé irú àbùkù lọ yẹ kẹ́ lọ fi kàn kọbaamu wàláhì kọbaamu lódodo owó ń pọ̀ ju tí wọ́n bàjẹ́ lọ ṣùgbọ́n àwọn náà fẹ́ fi ra iyì padà fún bàbá yín mo rò pé yẹ yín wọ́n fẹ́ fi ra yìí padà fún bàbá mi torí ẹ ẹ jẹ́ ká máa ṣe làákàyè tó bá pọ̀ lórí ti ìlú tiwa la ṣe báwọn fún ẹni tí wàá so lórí ìlú wa kọ́ kí ni wọ́n ṣe fún kọ̀pọ̀n wa lé nà kọ̀pọ̀n wa lé rárárárá ẹlòmíà jókòó wọn hó sẹ́nu àti bàbá wọn bá sá ni kí lọ́ọ́ bá ṣe fún kí lọ́ọ́ bá ṣe fún torí délé ẹjá fìbẹ̀wọ́ lọ́n sọ̀rọ̀ wa ẹjá máa ṣe ń tọ́ da lásìkò tọ́tọ́ ẹ jẹ́ àmọ́ ẹsẹ̀ tó yẹ lásìkò tó yẹ nítorí kọ́ lọ́wọ́ lè sànú àwa náà àwa náà ń lọ nínú gbèsè ayé kílẹ̀ mọ̀tí ọ̀sẹ̀ lẹ́sẹ̀ yìí náà lọ́la ọlọ́run ẹlẹ́dàá kọ́mọ̀jẹ̀ kára burú ń lù wa gbogbo kọ̀dá ó burú ó kéré ni ó tóbi ọlọ́run bá kó jìnnà sílùú tiwa gbogbo dáadáa dáadáa oore ńláńlá oore alálùbáríkà ọlọ́run kọ́ bá kó sínú lù wa àwọn tí máa fẹ́ kó bàjẹ́ tí wọ́n máa fẹ́ kó dàrú tí wọ́n máa fẹ́ kó gbiná ọlọ́run bá kó wọn jìnnà síbi báwa kó wọn jìnnà síbì àwọn ẹni eré àwọn ẹni dáadáa tí máa mú orí wọ̀lù ní kọ́lọ́ wọn mú wá sínú gbogbo ẹni tó fara kásá aburú yìí báyìí ti ń bẹ ní dùbúlẹ̀ àárẹ̀ ọlọ́run kó fún wọn lálàáfíà fún wọn lálàáfíà má wọn padà má wọn padà ti ma ẹni tó kú nínú tó mùsùlùmí foríjì pa à ń ṣe wọ́ọ̀dì à ń ṣe jàgídíjàgàn kì í sára ìsìláàmù tiwa mùsùlùmí gidi ò sì lè bá wọn kópa gbọ́dọ̀ bá wọn kópa ń bẹ karantí pé arantí ìsìláàmù tún wá fi kọ́ wa náà ni pé ká máa ṣe àsọ láti fọ́ gàwa ọ̀gá wa tó fi gbogbo dáadáa ìmọ̀ wa anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam dúpọ́lọ́ ẹlẹ́dàá wa àtàwọn màlẹ́kà rẹ̀ alápọ̀nlé àwọn náà ṣe àsọ láti fọ́ gàwa yìí báyìí kọ́lọ́hún tó wá lẹ́yìn tẹ́ gbàgbọ́ náà yìí náà máa ṣe. muhammad. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد ما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء دين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين وأصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله